a kú dédé àsìkò yìí o gbogbo èyí olùfẹ́ wa káàkiri àgbáláyé pátá ojú tẹ̀ fún wa ò ní fọ́ bẹ́ẹ̀ etí tẹ̀ fún gbọ́ wa ò ní di o ìròyìn yìí tí mo mú wá lénìí ìròyìn tó bani lọ́kàn jẹ́ púpọ̀ ni o gbajúgbajà òṣèré yẹn ta mọ̀ sí Dẹ̀jọ Túnfúlù òun ló jáde láyé lénìí o lóòótọ́ Kúnlé Adétòkunbọ̀ gangan ló kọ wọn ṣùgbọ́n Dẹ̀jọ Túnfúlù ní kálukú mọ̀ wọ́n sí. Si ń bò jẹ́ pé orúkọ tí wọ́n ń jẹ́ níbi iṣẹ́ tí wọ́n ń ṣe nìyí dẹ̀jọ́ tún fúlù ìlú mọ̀ọ́ká ni o gbogbo ayé ló mọ ẹni tí ń jẹ́ dẹ̀jọ́ tún fúlù òṣèré tàgé ni tọlọ́hún sì ní tọlọ́hún fún níràwọ̀ kúnlé adétòkunbọ̀ abí wọn ní ọdún 1972 ìlú ìdúmọ̀tà lẹ́kọ̀ọ́ ni wọ́n bí kúnlé adétòkunbọ̀ sí o ta mọ̀ sí dẹ̀jọ́ tún fúlù wọ́n sì bí wọn ní may 31st 1972 ṣùgbọ́n níbo ni ọmọ ìlú wo gan-an ni wọ́n Ogun State ni wọ́n ti wá lóòótọ́ ní Ìkìjà ní Ogun State ibẹ̀ ni wọ́n ti wá ṣùgbọ́n ìlú Èkó ni wọ́n bí wọn sí ní Dùmọ̀tà ibẹ̀ ni wọ́n ti lọ sílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọ́n lọ sílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní tí a mọ̀ sí Ansarudin Primary School ní Lagos Island ibẹ̀ ni wọ́n lọ lẹ́yìn ìgbà yìí ni wọ́n tún lọ sí Dolphin High School lébùté ẹlẹ́fun láti lọ fún iléèwé gíga tá sí secondary school ẹ wò ó Dèjò Túnfúlù ẹ má jẹ́ ń tàn yín o òṣèré ńlá ni o gbogbo ayé ló mọ Dèjò Túnfúlù bẹ́ẹ̀ yẹn bá náà wọ̀n mẹ́ni tó ń jẹ́ Dèjò Túnfúlù àjẹ́ pé ó ní láti jẹ́ pé nìkan tí kì í wo tíátà ni tí kì í wo eré orí ìtàgé dáadáa ẹ wo àwòrán tí mo fi ń hàn yín yìí èyí ni àwọn ọ̀rọ̀ tí abádẹ́jọ́ tó ń fúlù sọ nígbà tí wọ́n wá síbi ọjọ́ mẹ́jọ Omídínà ìyẹn bàbá sùwé a jọ fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ nípa pé kí ló ń ṣẹlẹ̀ sáwọn òṣèré ọ̀nà wo ni wọ́n ń gbà rí ìtọ́jú gbogbo ẹ̀ pátá ni dẹ̀jọ́ tó fúlù bá wa sọ o níjọ́ ọjọ́ mẹ́jọ bàbá sùwé àṣé ọlọ́jọ́ ń kájọ́ àmọ́ pé yóò yá báyìí ẹ̀jọ́ tó ń fúlù ju ọmọ fifty years lọ o kí ló wá dé ah eléyìí dùn wá púpọ̀ eléyìí dùn wá púpọ̀ o kí ọlọ́run ọba láàánú kó bá wa dá gbogbo nǹkan yìí sí àwọn ọmọ tó fi sílẹ̀ kọ́ ọlọ́run bá wa dá wọn sí àtaya àtúndíkìá àtàwọn ẹbí kọ́ ọlọ́run bá wa mú yẹ̀pẹ̀ burúkú kò lójú ẹ̀jọ́ tó ń fúlò kọ́ ọlọ́run bá wa kẹ́ kó bá wa fi sí àlùjànnà náà ẹ wò ó ẹ jẹ́ ká ń sọ lókè báyìí ká lọ gbọ́ ọ̀rọ̀ tí abádẹ́jọ tún fúlù sọ níbi e, ìsìnkú bàbá sùwé lọ́jọ́ náà lọ́hùn. ọlọ́run ló wà lọ́wọ́ ẹ tí wọ́n jẹ́ ọ̀rọ̀ sí ọjọ́ wà bàbá ìlú nínú yìí jẹ́ láàrin bàtà ọ̀bà pọ̀ yàtọ̀ sí pé ẹ̀jẹ̀ àtọ̀ sí pé ẹ̀jẹ̀ òṣèré ṣe ẹ̀sìn ní àtẹ̀sí. sọ̀wájú. àtúrọ̀ ọ̀rọ̀ ìbọ̀lẹ̀ yìí. aláàtì wa tó wá tó wá sí i. aláàtì wa àtìlẹ́kọ̀ọ́ ni pé wọ́n ní òṣèré.